الحمد لله رب العالمين خلق السماوات بغير عمد أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذا وصية الله سبحانه وتعالى لجميع خلقه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 فلما أخذ يبين له هذه الوصايا بلغ إلى وصية أخرى طاعتها عظيمة وشأنها جليل وجسيم ماذا قال بعد أن أمروا باتباع سنن الأنبياء وباتباع سنن المرسلين والصالحون من عباد الله المخلصين أمروا وذكروا بما قد سبق أن بين له بأنه وأعظم الذنوب بل أكبر الذنوب هو الشرك لكن هذا تعلق مع الظلم مظلمة فقال لقمان لابنه يا بني إذا أنت أخذت سبيل الأنبياء وأخذت سبيل المؤمنين الصالحين من عباد الله سبحانه وتعالى وأن وأيقنت أنك سترجع إلى ربك يوما فيخبرك بجميع ما قدمته في ذات الله سبحانه وتعالى إن خيرا فخير وإن شرا فشر قال له بعد ذلك يا بني إنها إن تكن حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله على لطيف خبير أقول صلى الله عليه وسلم المسلمين أترى لكل ثلاث جريفان النبي صلى الله عليه وسلم إن ترى بلد ما جاءت اسمه الله بان سنكون في النبي بان سنكون أتي أولا كان صحابة أتي أولا كان صحابة

tí gbangba ọjọ́ pàmbẹ̀rù rẹ̀ tí kọ̀rọ̀ wà burú jáì ọlọ́dàkùn sọ wá ń bẹ̀ òun níbi ìbẹ̀rù rẹ̀ kọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa dákùn jẹ́ ọdá àti gbangba wa lọ atẹ́jú ń sọ àtàwátà ń bọ̀ bí apàdé rẹ̀ lẹ́ntọ́ yọ̀ ní tiwa méjì apàdé rẹ̀ lẹ́ntí ènìyàn rẹ̀ kan mú wá apàdé rẹ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ̀yọ̀ yà ní ẹ̀sìn Lukmanu yìí kò yẹ máa bọ́ mẹ́ sọ̀rọ̀ òǹdí inú ń ṣe lẹ́yìn ilẹ̀ ìṣẹ̀mí ọmọ rẹ̀ lẹ́yìn ti ń tò bọ̀ fún oúnjẹ ọmọ ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run lélẹ́yìn ẹ̀tọ́ ọlọ́run náà lọ tó ti sọ wọn ọ̀pọ̀ tí ọba máa dọ̀bà lẹ̀ fún un tí

ẹn tó fún ọ nínú tó fi ọta nínú rẹ̀ ẹ̀bùlòpé ọ̀ ọlọ́run ọ̀sọ́pọ̀ ara rẹ̀ ma wa ẹ̀bùlòpé iná àlọ́mọ ọlọ́pọ̀ mọ́tí iná ti èdè ìdáyé lọ nítorí nǹkan ẹ̀bùn ni ibọ́ bá wọn ní ìṣòro ìgbà ọmọ ẹ̀lọ́ ọmọ ẹ̀lọ́ ọ gbogbo ọmọ tí ó ń kúnlẹ̀ nke ndọba ń dọ̀bálẹ̀ ẹ̀fún mélòó ní ń dùn ìlú nù wọn náà yóò kún lọ́dọ̀ yóò bàlẹ̀ yóò sì gbégbó ọmọ tí ń ẹ̀tọ́ ọlọ́run ní ìyí ẹ̀dọ́kùn ọlọ́run ní ọlọ́run ní ọmọ ọlọ́run ló sí ẹ̀dá mi táwa tó ń wa gbé sí ọ̀hún ọlọ́run ọkọ̀ mi lẹ ní ìgbìmọ̀ mi ọkọ̀ yìí ọgbọ̀rọ̀ gbé fún bọ́bá ti gbé fún èmi náà sùn náà tọ́lá wọ́n yọ̀rún súnmọ́ ẹ̀dàkọ̀ kí kí la fẹ́ gbàgbé ìjọba lẹ ọmọ èèyàn pàmìlẹ̀ ebi ọmọ bàbá wa tí wọ́n lọ gbogbo ẹbí ọ̀dà ìsàkàmọ́ náà ní wọn áàlù sí nà ní wọn ibi tí ó ń yẹ gbọ́nà náà ní ẹ ṣe déhùn ebi náà kàdé yẹn báwọn èèyàn ó fi àyà gbọ́nà báyìí níwájú kábíyèsí níwájú àwọn àtúgbò ní ó gbìyànjú gbìyànjú láyé pé wọn ò bí ọ̀dà kọ́ ọmọ ẹ̀dá nǹkan ṣe kọ́ wá jẹ́ bàtà gbọ́dọ̀ dà sí wọ́n wà ní ẹnu ọmọ wa kò sí ilé kan jọ ẹ fi máa bí bẹ̀ta tó bẹ̀rẹ̀ bẹ̀ ti wà ní ọmọ wọn ò kò bẹ́ẹ̀ ni ó bẹ̀ wọ́n wà máa pè ní méjì lóde tí ń bẹ́ẹ̀ ní méjì mẹ́ta ẹ̀ta lóde mẹ́ta ní ẹnu ibẹ̀ wọ́n ti wá fún ẹ wọ́n ti àti kéke òun ó ti sọ́dọ̀ ìjẹ̀nù wọn kàn kó máa bẹ̀rẹ̀ ìjẹ̀nù jọta ara wọn irú àwọn náà làbìjẹ̀nù wà fara wọn sọjà tó bá mú sọ̀sọ̀ tó yá èrè lórí sí ògùnjẹ́ mi lọ́dà mùsùlùmí tó lè jẹun sọ lẹ́yìn aláwọ̀ kò ní sọ báwọn yóò ta ìlú ẹ̀jẹ̀ ọ̀dọ̀ ọ̀dà kó o sì máa kọ́ ọ máa wọlé ọmọ àbóòdì ọmọ akóló tẹ̀lé ọ lẹ́yìn.

kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tí wá gbọ́dọ̀ náà bẹ̀rẹ̀ bí mọ́kùnrin ní ìwà mú ọ níbo nípìnlẹ̀ wọ́n wá fáwọn òkúta àwọn àmọ́ ìṣe ọgbẹ́ ó ti rí dáadáa sí bí kòńtẹ́lẹ̀ yóò tàwọn lọ́rẹ̀ mẹ́ta láti ti dá ẹgbẹ́ ti wá sáwọn lásìkò náà wọ́n dúró dédé ìwé ní ha fún ibi wà láti dénú jẹ̀mọ́ agogo náà wà mọ́gọ́lọ́ ti ayé wà lẹ́gbù wà mọ́gọ́lọ́ ti ayé inú ilé ní gbogbo bí ọkọ ọ̀bá ti lówó lọ́tí ẹ̀wò ń bọ̀ fọwọ́ jẹ́ nìkan tó pé ó ti mẹ̀tọ́ ṣùgbọ́n lóun ọba torí pé ìyá àti mbọ ti ń bọ̀ ó ti mọ̀ pé kéè sojúṣe òun yóò mọ̀ wá fi òfẹ́ lọ́pọ̀ ẹ̀lẹ́rú ibi tí pé tó bá ti gbọ̀ o tó gbogbo ọ̀rọ̀ dára ìjà tó bá ń bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀ fún mọ́rẹ́ tó bá

bẹ́ẹ̀ sì ni àdúrà náà ń tó fọ́nà wọn ṣùgbọ́n àwa ń là ń kó bá wọn bí ọ̀pọ̀lọpọ̀ tó gbàdìkì ìyà tí ó jẹ́ wájú ọlọ́run lórí àwọn ẹbí ẹ̀yìn bó ṣe gbọ́ ẹ̀sìn yẹn kìí ṣe lóhun kò sì mú àdá wà lóhun ń lọ ní wọn padà bí máa bá kọ́ àti ẹ̀kẹ́ wà fọ́ dànù

ẹ̀rọ tó ní kan wà nígbà tí ẹ̀rọ tó ní kan tó ìbá kiri o ń ká lukú náà ń wò pé òun ọ̀tá gbọ́dọ̀ kẹ́rí ọ̀dọ̀ ọlọ́run kọ̀tẹ́ bẹ́ẹ̀ wọ́n ọlọ́run ṣùgbọ́n àwọn àfọ àti ọ̀tọ̀ ọlọ́run fún wọn wọn ọ̀bá tọ orí sáwọn òun ọ̀rọ̀ wọn. wọ́n máa ń pe ọ̀dẹ̀ tẹ̀lé fọlọ́run bá mi kí máa ṣe dáadáa kí ló ní ìpàdé yẹn ṣé ni wàá gbẹ́ni iná ẹ̀mí ó bu ẹ̀jẹ̀ agbára yẹn ni wípé níbo làtí ó ti máa wá onígbẹ́ ọmọ gbọ́dọ̀ máa pàṣẹ ọ̀dà látòrí lọ fún un gbọ́dọ̀ rí ẹni kẹkẹ látọ̀rọ̀ abọ́ tó lè rọgbà lórí àbọ̀ ẹ̀tọ́ ọlọ́run sùúrù láti ń sàlàyé rẹ̀ sùúrù nǹkan fi mà àdínẹ́bí ọlọ́run àdínfàfà ọlọ́run àdínẹ́bí Ibrahim níjọ́ tó mú àwọn òǹtàlú wọn tó kún wọn wẹ́lẹ́wẹ́lẹ́ apákẹ́ ní àwọn tí wọ́n sì gbó lọ wọ́n gbó lọ síbi ó tà fún àyájọ́ ọdún òòsà jẹ́mọ́ wà lọ́yọ̀ ọlọ́run ló ní ìsìláàmù ni tí ìbàtọ́ lọ́rùn ìsìláàmù kọ̀ rọrùn tí àwọn bàbá wọn sọ bọ́ọ̀lẹ̀ kọ̀ rọrùn wọ́n ń pe òòsà tẹ́ ní òòsà gbìyàn wọ́n ti mọ ohun ti di ọlọ́kùn sí mẹ́fà tí wọ́n tó ta wọ́n ti wọ́n rí odidi odidi wọn a wà sínú sàásùn ńlá aṣọ mú ọba àkọ́kọ́ mẹ́rin ọba àmà dáhùn ìdílé ìtọ́jú ẹni rẹ̀ torí wọ́n máa rẹ wọ́n ti dàwọn èèyàn ẹ̀sẹ̀ wọ́n máa rọ ni ìdílé fún ìdàgbé orúkọ náà wọ́n tún kó ẹgbẹ́ pọ̀ lórí ẹ̀yìn ẹlẹ́gbẹ̀ẹ́ ní ọba ní ọ̀kà ìgbìyànjá ń gbé lọ́mọ́ lọ wọ́n jẹ̀bi odidi wọ́n kẹ́kọ̀ọ́ jẹ wọ́n di ẹ́ tí ẹ̀ ṣe mi wàhálà tí ń ṣe wàhálà rẹ̀ àwọn bàbá wa bẹ̀rẹ̀ ìlú díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ tí wọ́n bá dàgbà fún ilé ètò wọ́n kò wá fún ọmọ nǹkan ọmọ bàtẹ́gò pé kí wọ́n lọ bá bàtẹ́gò wọ́n lọ bá kọ́dù

orí ìtọ́jú ìfẹ́ ayé subhanahu wa yóò wà ní olè ojú ọ̀tọ̀ náà ẹbí ìfọwọ́ ti jẹun ní olè ojú ẹ̀ nígbà tí ìfẹ́ wọlé ẹ̀rọ pé ìyọ́rọ̀ ti kọ̀kẹ̀rẹ̀ sáyé yẹn

ọba ní imam ẹjọ́ kí ni ìdájọ́ ìdíra ń wẹsẹ̀ ní islam ní ṣe pé wẹsẹ̀ lásán wọ́n tó tó ìdí ojú ìtọ́jú ọ̀fẹ́ rẹ̀ nínú bá bẹ̀rẹ̀ fatuwa ẹni rẹ̀ ṣe rí imam rẹ̀ nínú oúnjẹ kújẹ ní bàbá láì sí bàbá mi sáà ní bàbá ń bọ̀ bàbá mi kí ni lẹ́yìn ojú ojú olójú ọ̀fẹ́ ojú àbámi fi ń nílé èmi rẹ̀ àwọn òkè sí abọ́ táwọn ilé tí bẹ̀rẹ̀ sí káwàtà ọ̀tẹ̀ wọlé lẹ́yìn ní gbangba mọ́sálásí baba wa dorí kodò lójú ẹkún ọwọ́ adéwé padà ní dárí ni gbogbo ètò bàbá ń ṣe ní ìṣẹ̀tẹ̀ ìwọ́dẹ́ ni o bàbá ò ní jọ mi sí ìwọ kó o ibi tí bàwọ̀ fi lukmanu wá ọmọ ẹ̀ sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ibi tó wá dé ìlágbára ó ti fún lẹ́tọ̀ ọlọ́run ẹ̀tọ́ àwọn olùdí ìtọ́kùnlẹ̀ yìí rẹ̀ ò ní wá máa báwọn ẹni rẹ̀ ó ti báwọn ẹni káyìn ọwọ́ àpò ọ̀ràn يا بني إنا إن تكن قال حبة من خردل فتكن فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير ìnàhà ìmọ́gúlámà àbòsí tí mo kọ́kọ́ ti tilẹ̀ fọ́ tí mo ní ilẹ̀ ṣíríkàlà fún mọ́nà àríwì àbòsí tó ń wò yẹn tí èèyàn bá lọ rẹ̀ gbẹ́yìn pé àbòsí jẹ́ iná ìtẹ́kùnmí kọ́ọ̀là àbàtí min ọ̀rọ̀dẹ̀lì pátákùn fi sọ́kọ̀rọ̀tì àwọn fi sàmáwá tó bá lè mọ́ bí ọmọ ẹlẹ́ẹ̀bú èyí tó ní àfàwọn sọ̀rọ̀ máa náà gbé nígbà wọn máa wá lò fún oní ojú tápùtà máa fi sínú tí ó bá yọ èso inú rẹ̀ tí ẹ bẹ̀ pé èso náà lórí òkè rẹ̀ ó dá ojú tó ń tó kọ̀ọ̀bá ìlú tí ó bá tí ó bá fẹ́ yọ ojú bí ẹnu abẹ́rẹ́ lè yọ òkè sí ìjìnlẹ̀ bá máa ń tẹ̀lé ìfọ́lá ọ̀dà tó bá jẹ́ sí àbòsí mẹ́tí sí ní báwọn pàtẹ́kùn nígbà tí yóò tó wá sàbòsí ẹni tó fẹ́ sàbòsí ọwọ́ ọwọ́ pàbọ̀lù ó ti lọ sàbòsí yóò ìsọ́kọ̀rọ̀ ọwọ́ lọ wá inú ìbò àpáta kan ọwọ́ akọ olú ẹ̀ ọwọ́ agbémọ́ rẹ̀ padà ń wá ń sàbòsí lẹ́kìn tí lágbájá kọ́ mọ́ dàámọ́ lágbájá ọmọ o àwọn fi sàmà wá sí àrùn àbí fi tó pamá ní sọmọ lọ́ra yóò gbọ́ sí àwọn fi àrùn apákan àwọn àfọ́ àmì ibà lọ ọ̀tàlẹ́rù rẹ̀ kéje kéje kéje kọ́ta pamá rẹ̀ yá ti di hàlọ́ ọlọ́run ó kó ń àtàbò sí ìwájú ọmọ ìsàmà ní gbangba tí ó ń kálukú ọmọ wa yìí pé àṣẹ ìtàn wà láyé ni tí n tẹ́ ẹ̀fẹ́ ló sọ lé lẹ́yìn èyí Ha, ha, tẹ́lẹ̀ lẹ́yìn ṣe àṣẹ ìlẹ̀ ń dà àṣẹ ìlẹ̀ ṣe báyìí gbogbo méjì táwọn èèyàn ṣe wọ́n ti méjì méjì lóru wọ́n tó paná wọ́n ti lórí ẹ̀sìn ọlọ́run wọ́n ti lórí bá ti gbáyé gbogbo tó ní ọdẹ́rẹ́ ọlọ́wọ́ bọ́ mi jáde ìnáwó àlàfí ìfọ̀nfọ̀rí dẹ́gbẹ́gbẹ́ ọlọ́wọ́ ọba ọba tó jẹ́ pé ọlẹ̀ nílẹ̀ yẹn wá fún mi bérébéré òsì bí nǹkan tí nǹkan ọ̀rọ̀ àyílọ́dọ̀ rẹ̀ àwọn mọ̀ àwọn àfáà ní mọ́dúnlámà àbòsí ẹ̀jẹ̀ àmọ̀tìmá rẹ̀ tí wọ́n bá ní bọ́ọ̀lù àmàlẹ́dẹ̀ bàbá wa dìmánì àná ọ̀tọ̀ kí ni ò dín nǹkan kù àdúrúmù dìmánì àná kù kí ni lè ti rẹ̀ yẹ kùrán láti kú kùrán átúmù yẹn ọlọ́mọdé sọ̀rọ̀ fọ́tò káà ó ní wàbùrù làwọn mọ̀tàlá rọ̀jùlẹ́yìn جعلنا لأحدهما جنتين من أعناب وحفظناهما بنقل وجعلنا بينهما زرعا تلك الجنتين آتت أكلها ولم تظلم لم تنقص منه شيئا àwọn méjì ta fún lóko ó kàlù fún lóko ìkírí kejì oko yìí gbogbo tó bá ti bọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ báyìí ìní máa jáde dáa wà láti sáàmù ní ṣe à kò sí kan ní oko tí ó kì í kan bọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ kí nǹkan yóò dùn náà kò dín kẹta kù tí ẹ bá gbé ọ̀rọ̀ kan àìmọye kan wọ́n fi padà gbólómù náà tó nìyẹn kéèyàn máa bu nǹkan kù ní tó wà lórí ibi kọ́ lọ gbé mẹ́ àwọn àbá wa ní kí mánà rẹ̀ ní àkótán òun náà níwájú ìṣe ní ìbọn ilé mọ òbí ìhì kéèyàn lọ máa gbé nǹkan kìí kíyèsí ààyè rẹ̀ ọlọ́run lórí ìṣèlú rẹ̀ bàbá aláwọ̀ ní kọ́ máa sùn ìtumọ̀ ẹnu sùúrù ní sábà kò sí ọmọ ìyá ọlọ́run bá ń sí dáadáa fún ìrìn dáadáa ni èèyàn dáadáa ni àtúbọ̀lọ̀ àtúbọ̀lọ̀ òṣèkẹ̀lọ̀ àkàdà mo mà ní èèyàn dáadáa ṣùgbọ́n lọ́mọ mà jù mí lọ nǹkan tó ti a máa ń wúlò kábàtì ní èèyàn ọwọ́ àlọ́ bábọ́nù rẹ̀ jọ kan tẹ́bàtẹ́bà ti ráwọn ẹ̀mí à ẹ̀mí ẹ̀kọ́ gẹ́gẹ́ ni lágbára kí ló rí à ṣe ráwọn ẹ̀mí àwọn sọ́mọ̀ ni wọ́n fi máa ń gbìjà wọn o orí mọ̀ ẹ̀mí ẹ̀wọ̀ ṣé ká sórí rí ìlú mo fẹ́ kó sórí rí ẹ̀fẹ́ gbọmọ tèmi náà dùn ẹ̀fẹ́ gbọmọ rẹ dùn ẹ̀fẹ́ kí n kọ́lé fún à tó tún mú lọ ọkọ̀ mi kan ọ̀tọ̀ ọ̀tọ̀ gbogbo nǹkan ẹ̀ka náà kò tó ń fún lóṣù tó ń lọ mo mọ̀ nítorí ìgbà sọ́wọ́n ni ó ti méjì dá wọn òkú ìbànújẹ́ ọlọ́ọ̀kan máa ń sọ ní ibi tí ọba ti tẹ̀lé àlọ́kọ́ ni ó lè mọ̀ lọ́jọ́ kò pé ní ìlú ìwé ìwà ọ̀tọ̀ fún abáwọn àwọn kan máa ń fún ẹgbẹ́ ẹgbẹ́ ní ẹgbẹ́ láti gbà tí yàbá ti lọ ọjà tí yàbá ti rí ẹlẹ́à tó kó ẹrù bíi márùn lọ ìyẹn ọgbà ní à ah, ní orí ọkọ mi gbé ń bọ́ bí ọ̀rọ̀ lẹ́wọ̀ kan débi ní kíra kan fẹ́ wọ̀ ìjọba máa bá jọ jọmọ èsì gbogbo wà dá láǹtì akànjọ ń bọ papọ̀ báyìí èyí tó lè sáré wọn tó kí ọmọ ọmọ bá bàbá rẹ̀ sọ̀rọ̀ lọ́nà tí bàbá òyìnbá wò pé èmi lọ fún ọmọ tọ́lọ́kùnrin báyọ̀ náà òsì ọ̀nà tẹ̀lé náà bàbá wa ti rẹ̀ nítorí pé ló ń jọmọ tó àbòsí kéèyàn ọmọ ẹgbẹ́ nǹkan síbi tí èsà yìí rẹ̀ ìyẹn ń tẹ́ àbòsí ẹ̀tọ́ ọlọ́run ọmọ ẹgbẹ́ tó yẹ ta lọ́dọ̀ ọlọ́lọ́ ta lójú ọmọ ìrìnà ọlọ́lọ́ ta lójú ọmọ ẹgbọ́n ọlọ́lọ́ ta lójú ọmọ ẹ̀sọ̀rọ̀ ọlọ́lọ́ tọ́ ọba jẹ búrẹ́dì ìta ó jẹ fún ilé ó jẹ gbólé nígbà tí ètò ọwọ́ àbọ́lẹ̀ ìtọ́lẹ́tì kìí ṣe ní ìtọ́ ọjẹ́ ìṣẹ́mí ìlọ́gbà ta lọ́pọ̀ pọ́sẹ̀tì tó lọ́wọ́ ta lọ́pọ̀ tí ọrùn bá ń iná ọ̀tọ̀ tó tẹ́lẹ̀ ìgbàgbà ní tọ́lẹ́tì ní kí mẹ́rin tọ́lẹ́ tó gùprọ́nẹ̀ àwọn ọmọ ọwọ́ bẹ̀rẹ̀ tó tó dìbò mẹ́ta tó gùprọ́nẹ̀ ah ee olóhùn kúrú gbé mi wọn lọ́nà bí wọn lọ rò bọ́pù bèbí gàrí ìgbó fufu ewu tó wá bá jáde lóòtù wá bẹ̀rẹ̀ lóòtù jáde rọrùn á zùfúrọ́nẹ̀ tí n bá nínú ẹbí tó tó ọlọ́run bá kí n lè jíṣẹ́ gbogbo bí n bá ṣe bí mo bá gbà bẹ́ẹ̀ ibi ọba kì í sí ìbáṣe káàkiri gbé ni àforíjì ló gbé kí ìlú tó pèsè sábà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lọ kéèyàn lọmọ ẹkú nǹkan kiri sí ìta yìí rẹ̀ ó lé ń pè ní àbùkù wọ́n wá bí kẹta níbi orí náà ọlọ́lọ́ kí ló wá dé tí ìṣòro dé bọ̀ tó ọgbà ọlọ́run kan àti kọ́ ọgbẹ́ bọ̀ ní a fẹ́ pẹ́pẹ́pẹ́ tó náà dáhùn ó ń kálukú owó ní ẹbí wọn kò sí ẹbí ó ń sọ̀rọ̀ tí ọ̀lẹ́ni tó gbé ìṣòro lọ tọ́jú tó wá jẹ́ pé ìṣòro mẹ́wàá tó gbé bẹ́ẹ̀ sí dọ́ndẹ́rẹ́dì lónìí kò sì kú ọ̀mà èmi wá máa ń pè

àwọn ìfúkàmà àwọn àfà wọ́n ka ọ̀rọ̀ náà ọkọ̀ àmẹ́bí wọ́n wá jọ wọ́n ni pé mẹ́ta ni àbòsí pé sí àbòsí mẹ́ta ló pé sí òun ni wọ́n wá ń sọ fọ́mọ̀rẹ̀ pé mọ́kù inú kankan ń ṣe àbùkù ìtọ́lọ̀ kò tí kẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ ń ṣe àbùkù ìtọ́lọ̀ wọ́n bí wọ́n àfáà ìfún wọ́n àbùkù wà lóyún wọ́n lò náà ní gbólómù ní kúkúrì wọ́n ṣíríṣì wà ní nípa òun náà ní àbùkù kéèyàn máa ṣẹbọ àbùkù kéèyàn máa kéèyàn máa dàkẹ́ ní pọ̀mọ́ lọ́wọ́ àti àbùkù nípaápù nípaápù ni pé kò sí ọlọ́run kẹ̀kẹ́ lẹ́nu rẹ̀ yóò tún máa pè rẹ̀ fún bàtìlámù láti lọ́ọ́ dàrí àmùkù àkọ́kọ́ nù wọ́n ní fẹ́ lẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n ní náà ní mo lè fi bẹ̀rẹ̀ ọ̀kọ́ rẹ̀ wípé yà àbúlé yàrá àtúntì ìnà ṣírí kàlàbó mu náà wí. òun náà ní júù tọ́lọ́ ọba ló bẹ̀rẹ̀ kéèyàn ọmọ pàǹkàkà kọ̀mọ́ lọ́wọ́ wọ́n ní bọ̀ọ̀lù bẹ̀yìn ó ní gbogbo ẹjú ń pa nǹkan pọ̀ mọ́ náà ọlọ́run wọ́n sókò babaláwo ọmọ awo lọ́ọ́ sókò àtẹ̀ntì lẹ́jà lọ́dọ̀ aláwo ẹ̀wọ̀n kan <laughs> níbo lẹ́fẹ̀ẹ́ gbígbà jẹ́lẹ́ ẹ̀dá kan ṣé ìṣẹ́ bá

wọ́n ní kí ló dé omi ẹ̀sìn ó ní ìlú kan bẹ̀ tó ń padà lọ ó lóun kúkú kúrò mẹ́rin toró máàkì ní kíkẹrẹ mẹ́ sí dáadé ní à ìgbà táwọn ìṣó nke si tẹ̀lé àfàwọn lọ afọ wa ara àwọn ìṣó ìṣó sí àwọn onye òṣè tọ́ náà ó ní ẹbára ìplọ́ọ̀tì kan bẹ̀ bẹ́ẹ̀ sì lè plọ́ọ̀tì kan ní ẹbá fẹ́ǹsì ẹ̀ ní ẹbá kan wọ́n okò mgbe ní ọba ah! dìbò àwọn àwọn gbọ́wà sí àfà wọn àfà lọ bẹ́ẹ̀ mi ìdíje padà lọ ló bá ní à. ṣé àwọn oúnjẹ wa ti tàbí ẹbí nìkan ní orí ti rẹ̀ bọ́pọ̀ lọ́wọ́ àti lẹ́nu yìí tẹ́ ní ṣe gbé ètùtù báwọn ti wọ́n àwọn ọdún láti tàbí àwọn gbogbo tó bá ní bẹ̀ lọ́wọ́ nígbà tó wọn lọ

ọlọ́ni wájàzá òṣèlú àti òṣèlú àti ìyẹ́tìlú ha bọ́ bá bụ ní ìwọ̀n náà ń bà padà ní ìmá àbójútó jùlọ òfin ọmọ ọlọ́mọ ọmọ tẹ̀lé òfin èyí ọba yẹn lẹ̀ wọ́n bá dúkìá tiẹ̀ náà ní òmùsọ̀ jù ní àwọn lọ́yà

táwọn èèyàn bá lọ rè sàǹpa rẹ̀ bí àdébì ti kàlàyé ọ̀sẹ̀ tó kù ní ìtẹ̀lẹ́ ya àfẹnkọ́ bá gbàgbé tó tóbi bá pa wọn kọ́ pa wọn bọ́ sínú àdìgbẹ́ mẹ́lòó kù àbùkù tó yẹ fi sẹ́dẹ̀ ẹgbẹ́ nínú àbùkù kejì الظلم الثالث أن الظلم للإنسان بينه وبين نفسه kò sàbùkù ìtọ́nà rẹ̀ kò sẹ́dọ̀ bẹ̀rẹ̀ ó ti ti rẹ̀ gẹ́gẹ́ ọlọ́dún pàmò ń bọ́ọ̀lù nìyànjú ń bẹ̀rẹ̀ ọ̀dọ̀ tí ń sábò sí ẹ̀mí ara rẹ̀ ọ̀kan wọn lára wá ń sọ̀rọ̀ ó ní ya rabbi la taslibanni hubbaha abadan ọfẹ́ tí ọmọbìnrin kan wọ́n wọ́n sọ̀rọ̀ fún wípé ọmọ yìí ẹ̀ yìí kọjọ́ bí ẹni náà ọmọ kò sí problem àwọn tá bá rìn atúnlẹ̀kọ̀ náà tó bá ti dìyàwó à ọmọ èyí iri rí tó bá wọlé rẹ yóò mọ̀ fi àjẹmọ́nì rẹ rẹ à ó ní máa jẹ́ lọ bá mọ́nì mi tó ní òtún jẹ́jẹ́ o wọ́n mọ́ ọjọ́ ẹnu àlà wọn rí fún o ìyá tó bá tẹ̀sí àjẹmọ́ àwọn ọ̀gbọ́n náà à ọmọ èyí tó bá yóò mọ̀ jẹ́ rẹ o ṣàkọ́rọ̀ mi lẹ́yìn ó sì máa lo ẹ̀jẹ̀ padà

gbogbo àwọn ìwà ń wù lẹ́nu wẹ́n ó kú ọ̀ ọwọ́ afẹ́ rọ́pò àwọn ìyẹ̀kùn bẹ́lẹ́gbẹ̀ rẹ̀ ọwọ́ ni wàyẹ́rà hàmùn lọ wà abúdá bọ́ọ̀lá àmìnà ọlọ́run tọ́mọ ìbá dé tọ́mọ nípa tó dé tó gun lọ́dẹ̀ tó dé tó fẹ́jọ̀ nínú gbogbo tó ní okojú mi támọ́jọ́ fẹ́ lẹ́nu ni gbogbo kí lọ fẹ́ ṣe fẹ́ mi ara rẹ̀ wọ́n sọ orú rẹ̀ nǹkan ọ̀fẹ́ ẹgbẹ́wò ó ti mọ̀ pé ìgbẹ̀yìn ẹ̀rí ọ̀nà pin problem pin problem ṣe bẹ́ẹ̀ mi ni màmá rẹ̀ èmi ni ó di ìyẹn wọn ṣàbùsẹ́ mi ara rẹ̀ àdínẹ́sẹ̀ ẹ̀ka àwọn mọ̀ àzọ́lámà àzọ́lámà àfáà ní àzọ́lámà ti sàlátà

gbogbo ẹgbẹ́ gẹ́gẹ́ ní rẹ̀ wọ́n jọ ń ṣe àṣepọ̀ ní wọ́n bá ti dé yọjú sí ọ torí àdéhùn tó ṣe nù ayélujára ilé ìyẹn rẹ̀ ní ọba fún bàdé ọwọ́ àdéhùn rẹ̀ nǹkan yàtọ̀ ní ìṣẹ́ láwọn náà wá jẹ́ mẹ́rin jù ìyẹn láwọn náà yọwọ́ kò nù ọ́nà ọ̀dà fáìn àmọ́ èyí ó wù rẹ̀ báwọn bákan náà ṣé máa bu ọmọ ọ̀sẹ̀ tó lè fún mi lẹ́yìn bọ́ bá ti wá mọ ìyàrí ọmọ bọ́ a ti kọ̀ ìyàrí ọkọ̀ àwọn èèyàn lọ́ta àjọ ń gbèlú ìjọ bọ́ bá ní ẹjọ́ tó kéré nìyàn lẹ́jọ́ lẹ́jọ́ ní kóòtù ẹjọ́ rẹ̀ lẹ́ẹ̀fì gbogbo ẹ̀ ọwọ́ pé ń dá bẹ́ẹ̀ bá kọ́kọ́ ń ó ń lè wá dà ibi wọn ń kò náà jẹ kọ̀ọ̀bàyàn mẹ́ta wọ́n ti ń bẹ̀rẹ̀ kà bàǹkẹ̀ ìgbà káàkiri rẹ̀ sẹ́ni kó mọ̀nà bí àdámà àwọn tó gbọ́n ní wa ó nà ẹ̀ṣẹ́ ń tẹ̀lé àmì mọ́lẹ̀ kò sí ọpọlọ mọ́ ondo kápẹ́tọ̀ òkọ́ òun ni pẹ́sidẹ́ntì ń darí ìlú yìí tọ́wọ́ ní ìlú ìlànà kápá gbogbo bí wọ́n bá ti bú lónìí lọ́gbọ́dọ̀ mẹ́ta lọ tí ọ̀rọ̀ náà wọn mẹ́ta àti ilé ọtí àti ilé atẹ́wó àti ilé búlù àti ilé ẹ̀rọ àti ilé ọkọ̀ wọ́n ní fúnlẹ̀ ah tẹ́ ẹ̀mọ̀ pé ẹ́ eh, bàbá ah wàrí ah, ọwọ́ ẹ̀ka yìí ẹ́ eh, bẹ́ẹ̀ bí wọ́n ni ẹ̀ ń parọ́ fúnra ń jẹun lẹ́kọ̀ọ́ tí ó ní bí a tó fẹ́ lórí lónìí ó ní ah tẹ́ ẹ bá ní gómìnà wa àti ah, ẹ̀wà mọ̀ nǹkan tí bá tọ́lá ń lò báyìí tí bá ti ah. wọ́n rẹ̀ lójú ìwà ni tó tó wá gọ̀gọ̀nú ó wá bí mi wà àwọn èèyàn sì tara wa tara wa tara wa tara wa ó yẹ gbàgbọ́dà mi lọ. bákan náà ṣe máa bora mi sí wà ní ọ̀pọ̀lọpọ̀ òun náà ní pọ́bẹ́mù ara rẹ̀ wọ́n gba gbólẹ́nu ẹ̀sìn ẹ̀rọ nǹkan náà bá sọ fún kámá gbogbo mọ́ wàláì wàláì àwọn sáàtì ọ̀tọ̀ wò ni wàláì mẹ́ńtọ̀ kan bẹ́ẹ̀ ní ẹ̀ èyí olórí ibi síìtì wàláì tìrẹ́bù wò ni kìíní yẹn wà láì àkàndé ewé kan ni òtú àwọn nígbà bá ti ẹ̀fọ́ omi ìgbà máa lọ màá máa lọ bí ẹ ti ń dùn ìmọ̀ ti dẹ́ni ẹ ti ń dùn gbó ìjọ mọ̀tọ́ ni wà láì kọ̀tẹ́ tí mo sì dà tẹ́ ẹ bá fẹ́ fi wá àsìkò ọ̀rọ̀ ìmọ̀ yà mí lẹ́nu tó mi sì dà mọ́ ẹ̀ ń bó etí yẹ wà ní àfa wà láì káfí ti dà lọ́fẹ́ màá sọ abúlé mẹ́wà tí ń ṣe kí wọ́n lọ èmi òkú mẹ́rin wọ́n tara ọjọ́ sàlọ̀ bá wọn kí lè fẹ́ gbàgbé gbogbo rẹ̀ ẹ̀ wọ́n orí ni ó ti ṣe yìí ẹ ti lóyún ìwé ìwé ilé ẹ̀zọ́ jẹ́za iṣẹ́ ẹ̀bá pẹ̀lú iṣẹ́ ẹ̀bá pẹ̀lú nǹkan ẹ̀ gbé wájú ẹ̀rọ ògbógbó kọ̀tàǹfààní láti ọdún tó ọ̀tàǹfààní tẹ́yìn ìgbọ́ wípé wọ́n mọ ewé olóògbé káàkiri sí dáńtà rẹ̀ yọ́ọ̀kọ̀ sí ṣe

ẹ̀yìn tí tó ti dàní o gbogbo tí mo ti wọ́n fi ọ̀nà yìí wà lẹ́wọ̀n náà oríṣiríṣi náà náà ó ní wà àbòsí mẹ́tẹ̀ẹ̀ta nù àwọn ìrìn tí wọ́n máa ṣàbòsí mẹ́ta náà ní alákọ̀ọ́kọ́ òní àbọ́límù ní àtìbámù àní àbámù ògbóǹtarìgì ọ̀gá ní kí ni inú alábòsí tí wọ́n bọ̀ bàbá mi kò tari lẹ́nu wọn lò náà ni mẹ́ńlám yẹ́dùkọ̀ọ̀nì táàkà ṣòrí àtìlá gbogbo ẹni tó jẹ́ pé èyí tó lọ sọ wípé èyí tó fẹ́ ti ṣe ó lọ́wọ́ ní kó tún abẹ́ rẹ̀ lẹ́yìn ní agbẹ̀sìn rẹ ẹ̀sìn wọlọ́ ìlú ìgbà kò ní kírun kò ní lẹ́yàwó ọkà àlè kó kó kó kó alábòsí àkọ́kọ́ tó ga jùlọ. wọ́n gbọ́dọ̀ àtàlù tí wọ́n gbọ́dọ̀ lè àwùjáde ẹni tí ó jẹ́ wípé alábòsí fífi ẹ̀ fún pẹ́pẹ́rẹ́ tí ó sẹ́yìn àkọ́kọ́ gbogbo jamaa ẹ̀rọ ń ta wo ni gbogbo ọ̀nà tó ní ó kú sí rọ́bọ̀ ń di ògbó ni rọ́bọ̀ ń di OPC rọ́bọ̀ ń di ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ tó wà sáàtọ̀ àti gbogbo ìrìnà níbi ìsìn nǹkan wà ti tẹ̀lẹ̀ fámìlì wọn pé ọlọ́fẹ̀yìn ni wá wọ́n ní àdúgbò wọn lọ́gbọ̀n wọ́n tún wá dọ̀ padà sí sílẹ̀ ó ní láti kóhùn lọ bọ̀ sẹ́yìn wọ́n ti sọ wípé ọmọ ẹkùn làwọn àti kóhùn lọ fi olóńgbò méjì ti sàárà ó ti lọ́ máa gbé làwọn àti kóhùn nìfàgbé bí pẹ̀lú tó ń sọ ọ̀kan ọ̀kan gbogbo alábòsí lánà alábòsí kejì òun ni kúlù mẹ́lá yẹ̀ntẹ́jì ṣúkúmọ̀ sùnfàn tí máa wàjọ́ àhú من أنظمة لتيسير الحياة ولم يتعارض مع حكم الله الشرعي jọmọ ẹgbẹ́ agbẹ́bíyẹ o alápọ̀sí tó wà láàrin òun alápọ̀sí tó jẹ́ wípé láyílẹ̀ kò ní gbọ́ràn sí àwọn aláṣẹ lẹ́nu níbi táwọn aláṣẹ bá láàlẹ̀ láti fi jọ tó ń ṣe kò ní sọ́pọ̀tì àfáàní tó sọ sísà lọ́yìn lọ́yìn àwọn ọlọ́pàá bá dájú nípa ìyá ọkùnrin náà èyí tá ń bá bẹ́ẹ̀lẹ̀ bàbá ilé ọkọ yìí ni mo bèèrè mo ní ta bá bẹ́ẹ̀lẹ̀ ṣé tó gbogbo mo dúró fún ìlú ẹ̀yìn wà á tó gbogbo nìyà ọ̀dà kò burú dábẹ̀ tẹ̀sí nígbà ọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ ọmọ tó fún bẹ́ẹ̀ lára rẹ̀ ọ̀gbẹ́ tàbí tọ̀ àwọn lónìí baba bọ sí ẹ̀yìn ọ̀ ọba síbi omutẹ̀bóde lọ́ba nàlẹ́ olùwọ́ yàn náà fúlà tí o gbọ́ ọlọ́pàá yóò gbọ́ tó níbi vọ́ọ́nìmù ni bàbá wọn kí ló alábòsí abòsí tó ta alákọ̀ọ́kọ́ ni ojú kan nù ojú wọn náà. àwọn ní ọjọ́ ma tó ń ṣe ohun ṣé wọ́n ti ní ẹgbẹ́ ọlọ́ọ̀mà àtàlówó olé àwọn olóòmà kí ó jẹ́ ìwà wọ́n ti ní wáyà máa wo obìnrin ní ẹmọ ní ọ̀nà ọ̀nà ní ìṣòro ó ti lọ wọ́n wà lọ kú wáyà bóòdù wọ́n fi kọ́ ní wọ́n fi kọ́ lọ pa ìrìn ọba tán ọba ti otu ti ụwa na náà lọ́rùn na ni wọ́n pè ẹnu náà lọ ìrọ́límọ̀ ni ọ́ ìrí náà lọ́tọ̀ wà ìntẹ́ bá máa sanwó rẹ̀ fúnjọba ọdọọdún ni kíríkẹ ni o yóò ní wọ́n rọ ọdún mẹ́wàá bóòlù ẹ̀sìn fún kíláà rẹ̀ ẹ̀bá ní fifty thousand naira dípò fún five hundred thousand. ó bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ fún ìfà gbogbo náà iná ìsọ yìí kápẹ́ ẹ̀ bá mọ tí bàbá ń ṣe fún wa ẹ̀bá tí bá ẹ̀ bá jà sọ́rọ̀ wọn o kí ni ẹ̀ ṣe fún ẹ̀hẹ́ wọ́n ní ká máa gba ọ̀wọ́ o kẹta ká o ká máa sẹ́wọ́ wọn o yí ọkọ̀ táwọn kò tún ṣe ọ̀hìn ó dé

èyí tó bá jẹ́ ẹ̀kọ́ tí ń bẹ lọ́rùn sí ẹ̀yìn ẹgbẹ́ fún wa wọ́n sáré lọ́ à kápọ̀ fún mi ní tí wọ́n wá fi ń dín sí ẹ̀tọ́ sí ẹ̀yìn ẹgbẹ́ ẹbí ọlọ́run yóò mọ ẹbí lọ́rùn ní ẹsìn padà bó àpàdé wọn gbàgbà ìjà náà ṣe bí nǹkan jábẹ́ kọ́ra mọ̀ lẹ́nu rẹ̀ ọ̀tán akàwé o àdìsẹ́ o kí wọ́n á lọ bọ́kọ̀ ti ṣe náà bí ọtí ọ̀sán bá ọgbẹ́kọ̀ àná lè jẹ́jọ́ ni àdìsẹ́ ìgbàgbé lè jẹ́jọ́ àbájọ́ àbíkọ́ pọ̀ bẹ́ẹ̀ kéèyàn orí ìlú fún

èmi mọ sọ èrùkọ náà ní sọ o ọ̀rọ̀ ń bí ẹyá ní sọ o ẹ lè mí lọ́wọ́ o àwọn ìjọba wọn bí ní ìjẹ ní wúrẹ ní ọdún ẹni mẹ́tò àlámà kí ló máa bínú yín sí ẹbẹ ṣe ń sọ o ẹsẹ ìyá tó ṣẹlẹ̀ ẹkẹjì second term course yìí ìmùtùmọ̀ ìyàn náà ó ti rí adá o kéèyàn ọ̀sọ̀ pé mọ̀ lọ kọ́ ọlọ́gbọ́n kọ́ọ̀tù kọ́ wá kẹ́rù kọ́ wá ti gbà sí wọ́n bọ̀ ọ̀tàn na ló kọ́kọ́ fọ́nù ìyẹ̀wò ló lè jẹ́ bẹ́ẹ̀ na gómìnà ọlọ́tún ìjọba ìnáà tí yóò gbogbo ìdáyẹ ẹ̀sìn ní o ní òsì ní àwọn tó ń tẹ̀jọ ní o àyíkẹ́ wà ẹ̀wọ̀ kìyàwó ṣìrọ́wà ìgbẹ́sìkò àwọn olóríṣẹ́ ìfọ́dẹ̀ ní ìgbà o náà ni àwọn olóríṣẹ́ tùkìdìbónàhùn wọ́n ìbùkìdìbónàhùn bí wọ́n náà ó ṣe máa bínú lẹ́yìn náà máa bínú wọn wọ́n yẹ àdúnàkùn wọ́n tẹ̀lé àdúnàhùn bí wọ́n ṣe ń tẹ̀kẹ̀ يفعل ṣe ti fi a ah, kínú bọ́jẹ́tì àwọn olórin bú ìdí àti òkú sílẹ̀ ẹwọ́n gbogbo ẹgbẹ́ kọ́kọ́ náà nàbí ọ̀rọ̀ ìláyé wọn ọ̀dá yìí kò sì rí dáa sẹ́wọ̀n ìjẹ́ ti kọ́ bẹ́ẹ̀ àwọn akẹ́ nǹkan lórí rẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n ti wọ́n ti kìí ní àwọn olókòrò ìkìí àyà in tí ó ń bá ní sọ́lọ́tọ́rọ́ ìwò tó kà náà kí lọ iná ti pàdé wọn ṣe ẹgbẹ́ wọn ti ẹgbẹ́ bàbá tí wọn náà lọmọ tí wọn náà bí kí ọ̀pì òkú ọ̀wérè ó náà gbọ́ ọ̀nà de de de bàbá ti tiẹ̀

bọ́ọ̀ náà ṣe ṣe ìrúnà ìtìránà ìṣúná ṣẹṣẹ ìfẹ́ ẹgbà ẹ̀ wẹ̀rẹ̀ gómìnà ti kílọ̀ padà ẹ̀ṣẹ̀ ẹgbà ti díjẹ̀ ká jẹ̀mọ́ tí ó bá fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe níbi àwọn tó kíkọ́ fẹ́ fún wọn ní ìlú kí wọ́n lọ kọ́bí báwọn èèyàn lọ lẹ́yìn rẹ̀ nítorí wípé wọn ò nífẹ̀ẹ́ wọn ẹ̀yin náà sì nífẹ̀ẹ́ wọn wọn náà ìkápá abá nífẹ̀ẹ́ wọn ni ti tẹ́yìn kò sí ọ̀ ni kọ̀kọ́ wa ò lọ́kọ́ wa wọ́n náà ò lọ́kọ́ wa Enyi ni ẹ̀yin ẹlẹ́sìn wọn ẹ mọ̀ wá ṣàdú àfihàn náà bá mi fún ọ̀jọba ìfẹ́ bá mi fọ́ Enyi ẹlẹ́nu méje ní ọ̀dà mi ẹ̀yẹ wa máa àwọn ilé ọ̀padà nígbà èèyàn fún ìyàwó àtọmọ tó fún ọgbọ́n òde wípé káwọn lọ sí sọpáìsì ẹmọ ní àwọn ọ̀nà sọpáìsì dájú ọmọ àmà ice cream wúlẹ̀ fẹ́ mu ti France ah, ìyàwó ni ẹ̀hẹ̀ sí problem tí bá máa gbé pé ebi e, e, ebi àní kíni private jet wà lọ́kí ló ń ṣe ẹ̀dẹ̀ sanwó fún ìjọba nǹkan kan ok títí tí àwọn àtàkùn máa gbé padà ó sì kọ́ ọmọ sínú plane ní ìjẹ́kìnnì wọ́n sì kọ́ rí fáńsì wọ́n lọ máìkì wọ́n sì mú dúró mọ̀tọ́pọ̀ tó ń bọ̀ mọ́ jama níbi èmi àti ìṣèjọ ọmọ yìí tí ààyè tó fi ọ̀pá wáyìí táà lè gbọ́ kàdà láti bí kápẹ́ à ń lọ rèé ra tíkì ní mẹ́lẹ̀kẹ́ tí wọ́n bá ti lè ta ẹgbẹ́ nínú ọgbẹ́ yìí tọ́bọ̀ bá sọ bẹ́ẹ̀ ọ ọwọ́ òmùgà yìí ọ̀lá fẹ́ni tí àbí ọ̀gá ìgbàgbé táà fẹ́ jáde lọ.

ìwọ́n wà wá bí ti bọ́wọ́ bí wọn padà alákòóso ẹlẹ́ẹ̀kejì ó ní gbogbo ẹni tí èsì ẹ̀lófin ìjọba níbi tí òfin ní àṣẹ náà yóò máa wọ́n kẹta fún ìpínlẹ̀ mẹ́bà Ramadan ìjọba tó fún mẹ́bà Ramadan fún òní tó bẹ́ẹ̀ wọ́n fọ́ọ̀dẹ̀ ẹ̀sẹ̀ wa fún òní àbáwà jímẹ̀ kí bọ́dọ̀ wẹ̀ dàrú ọkọ̀ bá bí ọba tó nà ṣe kó bá tó ṣe ni ó ṣe sùúrù nígbà bí kíámà ní ọjọ́ tẹ́lẹ̀ ṣe ní bẹ̀rẹ̀ kẹ́lẹ̀ tẹ́ ẹ bá wá gbọ́ yé wọ́n náà wà lọ́rọ̀ ni tó tẹ́lẹ̀ wàlẹ́ ìwọ́n náà wà lọ́wọ́ ẹgbẹ́ a máa ń ká gbogbo àwọn tó ti lọ́nu wọn kọ́lápọ̀ ọ̀tọ̀là òtìkú láàmù òtìkú kìnìkan òtìkú kí ni ẹ̀sìn náà náà kí ni ẹ̀sìn náà bàtà yàrá àdúrà bó ṣe tọ́jú ẹ̀sọ́ tó wípé èèbò èèrú ló gbé wọn ní gbọ́dọ̀ tó ń ti bẹ́ẹ̀ sí lé mú lọ ó kọ̀ lọ́rọ́

inú gbogbo wọ́n tó ọmọ gbé ìwò àkọ́kọ́ ṣé mo sì rí ẹ̀sìn ìjọba inú ó gbèrò ọkọ̀ ọ̀tù láti dé ìtara tìtara jẹ̀máà gbogbo ẹ̀ bá ti ní ẹnu ìjọba ń rùn àìmọye ní ẹ máa bẹ́ẹ̀ tí máa pa bẹ́ẹ̀ tí máa powó ìjọba rẹ ó ti mẹ́ẹ̀sì ọ̀nà rí àwọn ọmọdé lọ́fíìsì wọ́n dúró dè mẹ́ẹ̀sì tó ẹ̀kọ́ tó sọ̀rọ̀ fi wọ́n yà ọwọ́ yà tó wá dọ̀ ṣẹ́fẹ́ wà nílẹ̀ olódúkú bẹ̀rẹ̀ ìjọba wáyé olódúkú torí ìwọ kí náà wà tẹ́lẹ̀ wọ́n yà wá jẹ ṣé wọ́n ọ̀yàn jíjẹ. tàbá sẹ́wọ́n òwe ọkọ̀ wọ́n bọ̀dọ̀ abẹ́

ó nítumọ̀ bóyá èèyàn sáàrẹ̀ ọwá yí mọ́kọlọ ìwọ wà fún wa wọ́n sì kéde kéde fún mọ́wàá wùpà mẹ́kúnná mu tí pọ̀ gbogbo àwọn akọ̀tẹ́ ìrìnlá rẹ̀ wé ebò bí yìí òpàtí ní oúnjẹ ẹ̀mọ́ àrọ́pọ̀ tí yó kọ́dà sọ ní pé tó ọba ti mọ̀ pé o tí tó o ẹ̀ wọ́n ti tàwọn lórí pọ́ǹsẹ̀ náà ó làwọ́ bọ̀ sánà àbòsí bàbá akọ́kọ́tà lọ́bọ̀ ni kóòbì ọwọ́ máa kọ́mẹ̀ kálẹ̀ fọ́lọ́fọ́ máa àgbọ́dínú àlẹ́ akbar ibi ká ti dúró lẹ́yìn náà alábòsí kékeré tí ó tó àwọn méjì ìtàkọ́kọ́ òun náà ní taani kúndùn mẹ́yàtà afọ́lù àníbi màkásìbì wáyé àmàlì fàyà kúndùn mọ̀lẹ́sì ànáàsì wàláyé sí màfáàtà nìyí òun ni gbogbo ẹni tọ́jọ́ wípé agbára tẹ́ ń bẹ pẹ̀lú ẹ̀kọ́ ní ṣiṣẹ́ yá àti òkú àmọ́tara tí wọ́n mọ̀ pàtó tó bá yóò lè kí ìwé pàkópàkó lóde fúlà kan lọ́mọ káàkiri lọ́mọ tó wà fún ọlọ́run ọlọ́run tó tó ṣiṣẹ́ torí kí ni kí wọ́n lè máa dá ìṣẹ́jọ fún kàṣẹ́ èrè tó kọ̀kọ́ rẹ̀ látara ní ọmọ bá yẹrù jọ bí pásọ̀ bá ń bọ̀ àwọn ẹgbẹ́ ra àjà òní bí lè bí ọ wà náà sábà bí bọ́bọ́bù kan fún ọmọ jẹ bọ́bọ́bù yóò ti kọ̀dọ̀ náà yóò ti kọ̀dọ̀ sí ọ̀dà mẹ́rin ara ẹ̀mí ń bò sí ẹ̀rọ wá lóbi lẹ́yìn tí wọ́n fi tọ́jú rẹ̀ ẹ̀wọ̀ gbọ́nà ṣe tẹ̀wọ́n ìdí ọjọ́ ti pẹ́ òbí ẹ̀dúró yẹn o wàtàkẹ́ lóru tọ́ba wa fẹ́ ti dada sí yọ́ọ́ máa wá gbójú ọ̀rẹ́ wa ìrọ́mí ti ń pa tọ́ba ti gbó wàríyá bọ́pá yìí ṣe sáré lọ́dún ayé lò irú àwọn èèyàn eléyìí àgbẹ̀bì ti wá parí ọ̀rọ̀ wa sallallahu alaihi wasallam sínú àbíkú àbí kábíṣà alẹ́ àmàrí àbú kábíṣà yìí ó lọ gbọba yìí tó ń bẹ pẹ̀lú àbí sáré bìí sọ wípé salatun wa wà àdíkùkùm àdíkàn fàfàdù nǹkan mẹ́ta kan bẹ ọlọ́run ní kí n bá ti ń sọ fún kí n sì máa fò búra lẹ́nu kọ̀ọ̀kan pé bí ó ti rí nìyẹn jẹmọ́ ìbá nìyẹn bí ọba búra tí yóò ọ̀rọ̀ fún àní ọ̀rọ̀ ilé agbára ká lè gbà mú bẹ́ẹ̀ àdébì wáyé àkọ́kọ́ tó ní kí n sọ fún yín fa ìnáwó mẹ́rin àkọ́sọ̀ mẹ́rin àbúrú ní sọ́dákọ̀ Allah bẹ́ẹ̀ ni ìsinjọ́ náà ẹnì kọ́ ò ní máa náwó sí ọlọ́run ọba kọ́ jẹ́ pé ní ọ̀sọ̀dọ̀ lòsì wà láìsàdọ̀ lòsì torí ẹ̀ ẹ̀wọ̀n tẹ́rẹ̀ ti sọ jẹ̀mọ́ tó ẹgbẹ́ ní àwọn olówó tí àwọn àfáà dá wọn ń jọ tí wọ́n sá àfáà rí tí ó dá wọn ń jọ wà lẹ́wọ́ òkú òun lọ́dọ̀ ni wọ́n ń tẹ̀ wọ́n náwó tí kí èsè tọ́lọ́ wọ́n wọ́n ṣe tọ́lọ́ fún ọ ṣùgbọ́n wọ́n dá pẹ̀tọ́lọ́ làwọn náwó tí wà lọ́dọ̀ òkú lọ́dọ̀ wọn ká tó wá aṣọ tó kún lẹ́kọ́ bú olówó ti fowó tààánú tó kọ rẹ̀ parẹ́ ní ìwò òdòdó ó tún bẹ̀lẹ́gbẹ̀ kan bàbá lọ rẹ̀ méjì lẹ́fẹ́ẹ̀dì àwọn tí ó kàǹkà ní ìjìnlọ kí ní ó wọ́n mo fi kí ni bàbá yìí pé alájí mufulani ó tún bá mẹ́kọ̀ọ́ tó kú wọ́n kọ́ bàbá pé yóò rí bẹ́ẹ̀ àwọn èèyàn fẹ́ mẹ́tọ́ pé ọlọ́run dá wọn ọ́dà nínú wọn láti mọ̀ wàlá tí ó bá lónìí bí èèyàn náà wọ́n bá òun ni bẹ́ẹ̀ sì ni ààrẹ ní kọ́kọ́rọ́ tẹ̀wọ́ náà láti kékeré wọn ní ẹ̀sùn lójú àná àwọn èèyàn méèyàn wá ní títẹ̀lé wọn lọ́lọ́dì ájú wọn bá sọ̀rọ̀ ọ̀rẹ́ kẹjọ kan ìmọ̀lọ́rọ̀ náà wọ́n bá jẹ́ wípé àwọn àti ọwọ́ ni wọ́n ìgbà tó dá àdúgbà lọ wọ́n wá gbé ọ̀rọ̀ orí à pàwọn ọlọ́run ti ìmà ó sì jẹ́ orí apẹ́ tí èyí bá ti sọ oníkáwọ̀ ọ̀gbọ́ àwa ti fún ilówó tọ́lọ́ ti lọ́dọ̀ wa bẹ́ẹ̀ bá ṣe rí ẹni ẹ̀yìn ẹ̀rù jẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá èyí tí a ní àkúrò ju ìrọ̀ lọ́wọ́ ti fún. àti wọn kan wá lọ́dọ̀ kan kan wá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ bàálù mi mo ń ilé tí mo sọ fún ọ pé mo tún bẹ́rẹ̀ ń padà padà gbogbo tí a yí ẹ̀nà kan padà ilé tẹ̀ yí ìrìn orí two fifty thousand tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti sọ ilé ìbẹ̀jú five hundred ìlú ọ̀kọ́ ọ̀kọ́lẹ̀ tí mo sọ fún àgbọ̀ ọdún èsì mọ̀ palẹ́sì thirty thousand ọlọ́dẹ̀ thousand ní ìsìn gan wọ́n pọ́ báyìí lórí gbére obi owó àti ọ̀kọ́ mo sọ̀rọ̀ àtọ́jú mẹ́ta tẹ́tí mo sọ fún ẹ thirty thousand tó yẹra sọ́mọ́ tí bá ti ẹ̀rí bí fọ́rẹ́ àrí ẹ̀kọ́ ti tí bá ti wá ń kọ̀kọ̀ kan àrí ọmọ àti báyìí nínú oṣù ọgbẹ ó ti yòówó fún gbogbo owó ọwọ́ àlọtán àwọn tí wọn ń bẹ lọ́gbẹ̀ àlẹ wọn bẹ̀rẹ̀ pé ah, bàbá ẹ sì yí mọ́tò ẹ̀hún rà ah, sẹ́ni ọmọ pé ah, àwọn ni ṣùgbọ́n ṣe bá lọ́wọ́ lọ lẹ́nu lọ́ba kọ́mọ kọ́mọ kọ́mọ ẹ̀rí ìgbàlejò ojúmọ́ àti àtẹnu sọ́dọ̀ ọlọ́run kó tó wá gbàgbọ́ bí yóò tó ń bọ̀. jùmọ́ àwọn ni ẹ mẹ́jọ àtàrà wa o wọ́n lè kàn ọ́ èèyàn ní kọ́mọ tẹ̀lé mi o kọ́mọ tààrà rẹ̀ àbàlábàlà Yorùbá wọ́n ní wọ́n fẹ́ yẹn bí ọ̀rọ̀ lónìí baálé gẹ̀ẹ́gẹ̀ lọ́wọ́ dáhùn pé sùúrù náà ló mọ̀ sùúrù tí wọ́n fún sùúrù bọ̀ọ̀dà ní fún sùúrù fábùrù rẹ̀ ìpẹ̀ sùúrù ló ṣe gidi mẹ́láyé ní bali báyìí wà yàrá ike kí ni ní kọ̀dọ̀ tó ń sọ̀rọ̀ ọmọ màdìrí fún gbogbo àwọn àfọlọ́bà wà bí wọn bá wọn sọ pé yóò rí bẹ́ẹ̀ bàálí ìyàwó àbúrò òdi mẹ́ta ẹni á máa fi sùúrù wá kan tẹ̀gbọ́n kí ló ń fi ìbínú àti wàhálà wá ìyàwó àbúrò kò òdi mẹ́ta ẹ wá ń sọ fẹ́gbẹ̀ pé torí kan sùúrù náà ló ṣe àìrí ni yàrá sì máa bàbá kúkú bàbá àti sí lẹ́nà láàmú àwọn ọ̀bẹ sùúrù ìgbésẹ̀ lórí lórí ó lè tòkúta gbélé otu sì ń na obè mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ya rẹ̀ yóò da ọ ga àbòsí mụ sọ ìrìn mẹ́ta tó pín sí àwọn alábòsí nàìjíríà mẹ́ta bóò láti wá ma ẹni tí wọ́n máa osi sí máa bòó sí ìran márùn-ún yẹn ibi tá a ti máa bá wúkọ́ àlọ́ ọjọ́ mọ́kànlá ìrọ̀bá wa nìyẹn gbogbo ibi àti ń fẹ́ àbòsí ẹ̀yìn ara wa di ajáwọ́ ń bẹ̀ ibi àti ń bọ́ wọn làkejì sí di alìjáwọ́ ń bẹ̀ méjì àti bábò sí ìwà náà dáàrin àwọn àti ẹ̀wù la hawla wala quwwata illa billah alhamdulillah الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا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 حكى الله تعالى لنا في كتاب العزيز من وصاياه ثم بعد أن بين لابنه أن أعظم الذنوب الشرك بالله إن الشرك لظلم عظيم وعرفه حقوق الوالدين وقدم حقوق الوالد على حقوق الوالد بعد ذلك استحفوا على مصاحبة الصالحين الذين يتبعون سنن الأنبياء والمرسلين ثم بين لهم أن مصيره إلى الله ثم الله سبحانه وتعالى ينبئه بجميع ما عمل في الحياة الحياة الدنيا بعد ذلك أتباع بما هو أنسب للحال وأنسب للمقال فقال له يا بني إنها أي مظلمة إن تكن مثقال حبة من خردل فتكن في صحة أو في السماوات أو في الأرض يأتي بها الله يا ابني لا تظلم إن إن الظلم ظلمات يوم القيامة ومن هنا قال للعلم الظلم في اللغة النقص قال الله تعالى تلك الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وقال الله سبحانه وتفاهم في العظيم عظيم إن الشرك لظلم عظيم على هذا لأن المشرك ينتقص من حق الله سبحانه وتعالى ويصرف حق العابد الخالق للمخلوق ثم قال عن العلم إن الظلم في الابتلاء هو وجه الشيء بيد أن التعريفات مختلفة وردت عند أهل العلم في الظلم ولكن بعضهم قال إن الظلم هو وضع الشيء في غير موضعه ومن هنا قسم الحكم من أهل العلم الظلم إلى ثلاثة أقسام الظلم الأول هو ظلم الإنسان بينه وبين ربه سبحانه وتعالى و إياه قصد الله سبحانه وتعالى بقوله ألا لعنة الله على الظالمين والظلم الثاني هو ظلم الإنسان بينه وبين الناس وهذا ما أنا الله سبحانه وتعالى به بقوله وجزاء سيئة سيئة مثلها والظلم الثاني هو ظلم الإنسان بينه وبين نفسه قال الله تعالى فمنهم ظالم لنفسه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 أنواع الظلم لا بد من بيان أنواع الظلمة فالظلمة ثلاثة أنواع الأول الظالم الأكبر وهو من لم يدخل تحت شريعة الله سبحانه وتعالى ورفض دين الله بالكلية قال الله تعالى إن الشرك لظلم عظيم فمن أشرك مع الله سبحانه وتعالى في ربوبيته وألوهيته وأسماء وصفاته فهذا ظالم أكبر أمة الإسلام والظالم الثاني هو الظالم الأوسط وهو كل رجل لا يلتزم حكم السلطان فيما نظمه لتوفير الحياة فيما لا يتعارض مع أحكام الله الشرعي فكل من لم يلتزم بهذا الحكم فهو الظالم الاوسط وقد امرنا رسول الله صلى الله عليه وسلم انه سياتينا في اخر الزمان امراء كانوا يمنعوننا من حقوقنا ويظلموننا لكن امرنا صلى الله عليه وسلم ان نؤدي لهم حقوقهم ونسال الله تبارك وتعالى حقوقنا أمة الإسلام فإن هذا هو الظالم الأوسط والظالم الثاني هو الظالم الأصغر من هو هو كل رجل تعطل عن المكاسب والأعمال ما هذا كان يأخذ منافع الناس وكان لا يقيم منفعة كان يعاملهم بالتصنع ويعاملهم بالرياء ويعاملهم بالسمعة فإن هذا متى ما وجد عنده منفعة أعرض عنهم وتولى فإن مثل هذا كان ممن قد قال فيهم رسول الله صلى الله عليه وسلم كما جاء من حديث أبي كبشة العناري رضي الله تعالى عن أرضاه أن رسول الله صلى الله عليه وسلم ممن من الثلاثة الذين قسم الله صلى الله عليه وسلم على امر بعد ان اخبر اصحابه منهم ذا قال رسول الله صلى الله عليه وسلم وما فتح عبد ولا فتح عبد باب مسألة إلا فتح الله له باب فقر الحديث أمة الإسلام إن الظلم ظلمات يوم القيامة ففروا إلى الله انزل الكذب والسنة ففيهما فوزكم وسعادتكم في الدارين والتزموا بأوامر الله وامتثلوا بأوامره واجتنبوا نواهيه واجتنبوا الظلم فإن الظلم ظلمة يوم القيامة اللهم ربنا لا تجعلنا من الظالمين ونجنا من الظالمين يا أرحم الراحمين اللهم ربنا أعز لسمع المسلمين اللهم أعز لسمع المسلمين اللهم ربنا أعز الشرك والمسلمين ودمر اعداءك ذا دين اللهم ربنا دمر اعداءك ذا دين اللهم ربنا دخل صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا اجعلنا في سلك من احببت فإنك إذا أحببت عبدا غفرت ذنبه وإن كان عظيما وقبلت عمله وإن كان يسيرا يا أرحم الراحمين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 وأصحاب الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم المبعوث رحمة للعالمين أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا